alhamdulillah salatu wa salamu ala rasulillah wa ala ali wa sahbihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh nípa ọ̀rọ̀ mọ́ra tí a ń bá lọ a ti sọ àwọn ẹ̀kọ́ tó wà ń bi abáfẹ́wọ̀ tọ́lẹ̀tì àbí àbí tàbá wà ń bẹ̀ kí ni àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ tàbí wọ́n sọ fún wa káwọn mọ̀ rojọ́ ìmọ́kànlùkẹ́ fẹ́ẹ̀nì kan bèèrè àǹkalẹ̀ pẹ̀lú ẹmọ́ ìbínú ayójú sí yín sí òsì dákẹ́ mhm. in tó bá lórúkọ ọlọ́run ká mọ́ mú ọbẹ̀ mọ́ bẹ́ẹ̀ pé àníbi tábí kí ní ẹ̀sẹ̀ àbọ́ máa jí gbé ẹni ká tọ́jú ẹ̀ síbi tí ó pamọ́ ìmọ́ tí ó bá rí ẹ̀ta bá rí tábí ìpínlẹ̀ ní àgbọ̀rọ̀ mú nǹkan tó kọ ọlọ́run ọbẹ̀ ká mọ́ mú ọbẹ̀ kárẹ́ tí ọlọ́run tàbá fẹ́ ọbẹ̀ bíi kí láṣe Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith ara tá ń sọ lẹ́ẹ̀kan gbogbo ló sàǹfààní báyìí tó yẹ kọmọ káwọn èèyàn ni bá fẹ́ wọ ní ẹgbẹ́ ìgbà ní nǹkan mi padà wá lè ṣẹlẹ̀ sí yàn wà ní ayé kan ní í ṣe wọn pé ilé ẹgbẹ́ tó ní kan wá sọ ní ọ̀dọ̀ Ọlọ́run pa burú ṣètọ́nù nígbà tí yẹn bá sí òwò lẹ́gẹ̀ ṣètọ́nù mọ́ tètè àtàkì yẹn àwọn ẹlẹ́mì tí ó mọ bó ṣe kéré mọ̀ ẹ̀ka aláwọ̀ ẹni àwọn òdúrí kámẹ́nà kó bú sí ọ̀lẹ́kàbáyé tí ó mọ̀ yẹn làbí pé bíta ti mọ gbọ́rọ̀ ẹ̀sìn wa ilé kéwù láàlọ́ ni wá àti láàmọ̀ gbọ́ ni kó jẹ́bi tí wọ́n ti mọ bá wa tún ẹ̀sìn wa ṣe nam bàbá jáde kúrò mẹ́kí lásọ kò fọ̀rọ̀ nẹ́ka kí lẹ́kọ́ mi tẹ́tún ní ká ní àní tàbá fẹ́ wọ tọ́lẹ̀tì ẹsẹ̀ òsì náà ní agbéwọlé tàbá jáde ẹsẹ̀ àgbẹ̀sẹ̀ ọ̀tọ̀ jáde inú ẹ̀kọ́ tó tó wà ń bẹ̀ nìyẹn náà tọ́yẹ́ pé ní nǹkan tá a fẹ́ fi nu ara wa kìí ṣe omi bóòlù ẹ̀kọ́ bá ṣe lò káíkókúta tissue paper ó kéré pátá mẹ́ta sí mẹ́tò bá mọ́ márùn-ún sí márùn-ún bá mọ́ méje àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alhamdulillah náà Ah, àwọn nǹkan tí abẹ́bí kún lè ní ni pé torí ó máa sábà ń bi àwọn àfáà léèrè àwọn tí mo fẹ́ kà fún àmì gan ìbéèrè tán bí àwọn àfáà lórí ẹ̀mí wọ́n ni kí ni ìdájọ́ pé yẹn ṣàlùwàlá nínú balùwẹ̀ nínú bẹtírùmù kí ni ìdájọ́ ẹ̀ kí yẹn ṣàlùwàlá ń bẹ̀ wọ́n ní tí bùkátà bá ní kí yẹn ṣàlùwàlá ń bẹ̀ kò sí tó burú pàápàá jùlọ ẹni tó yẹ pé ilé tó ń lò onìkan lọ nínú bẹtúrúmù àbí ìbẹ̀rẹ̀ ló ti máa ṣe àlùwàlá ẹni kò sí tó burú. ètò wa bí ni pé bísímìlà táwọn àti ń kọ́ta fẹ́ ṣàlùwàlá. tí ó yẹ pé ní àwọn àfáà mi àwọn àpò ni àmì ara tó mẹ́ta kan pa ni èèyàn gbọ́dọ̀ mọ́mọ́ sílẹ̀. bó láwa ti ṣe arínú àbátọ́ ní ìta ti fi wọlé yẹn ó ti gbé ìta ti fi wọlé yẹn pẹ́ta láti ṣe a sì rán àpá nìkan nípa bí títí náà yẹn ṣe kápá tó a lè ṣe nínú balùwẹ̀ náà ìyẹn gan-an lèmi fẹ́ sì sí a lè ṣe ń bẹ̀ lóògùn àdédé dárúkọ náà bí kò sí pé yín tó pàtàkì náà láfẹ́ sí kíni a fẹ́ ṣe ṣe ṣe bísímìlá àwọn àkàrù táwà ṣe ta bá parí ẹ̀yí àlùwàlá ńkọ́ kí ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu allahumma ij'alni minat tawwabin waj'alni minal mutatahhirin waj'alni min ibadika salihin níbo láti wá ṣe yẹn kórúkọ lọ́wọ́ àmì pàdé tí sábà fẹ́ sàlùwàlá ọ̀ràn àbá pé sí méjì nípa bísímìlá àǹkan ní bísímìlá ẹ̀ta ti ṣe lọ́pẹ́nu bẹtúrùmù pé bísímìlá ẹ̀ta ti ṣe kátó wọlé ẹ̀ ti gbé àǹkejì sọ pé rárá ìyẹn a fi wọlé ni tó rẹ̀ tó fẹ́ wọlé ń gbàyàn bóyá ń gbàyàn ó dẹ̀ yàgbó dẹ̀ tó dẹ̀ pẹ́pẹ́pẹ́ àbówẹ̀ ó dẹ̀ wá fẹ́ ṣe àlùwàlá ó ti pẹ́ ti gbà yẹn bísímìlá àlùwàlá sì ni ó máa ń rò papọ̀ nígbà tá a fẹ́ ṣe àlùwàlá ni náà fi sọ pé ah, tó bá tó bí ìṣe tó ṣe òsì tó burú ń bẹ́ẹ̀ èyí táwọn àti nígbà táwọn sàlọ̀ àlátànkọ́ nígbà tó pẹ́ tẹ́yàn bá sàlọ̀ àlátànkọ́ láti túnú pẹ̀tùrù mi ń jáde bọ̀ ni tó bá jáde kó wá ṣe yẹn ni tó bá ti àkárù tẹ́yàn fi jáde tán kó wá ṣe àdúrà àbí àkárù àlọ́ àlá tó yé wa náà ẹni ìdájọ́ mi ni pé omi tó mọ́ láàfi ṣe mọ́ra àríbẹ̀kọ́ àti sọ̀yẹ́ tó wájú àwa rí omi nísìn ó wájú omi sẹ́mùsẹ́mù tó yẹ pé omi àlùbáríkà tó lòun omi sẹ́mùsẹ́mù tí wọ́n gbé wá ní nílùú Mẹ́kà anábì ni iná mubaraka omi àlùbáríkà ni o ok afwan iná tọ́hámù tọ́hámù báyìí mi láti yìí pàṣàkọ́ fákùn anábì ní omi alùbáríkà ní omi ìwòsàn ní kódà wà náà àdíbì pé mọ́ òfẹ́mfẹ́m límọ̀ ṣúrí ìbàlá omi sẹ́mfẹ́m ogun kí ní ṣe ogun gbogbo tó bá ti kún fún ẹ̀ ẹpẹ́ orí ń fọ́ ẹ̀nà lọ ẹ̀ àníyàn ẹ̀mú sẹ́mìsẹ̀m yóò máa jógun kí ni orí fífọ́ tó bá jẹ́ onírun ẹ̀ńkọ́ yóò máa jógun nírun ayẹ́kọ́ nǹkan ló yẹ ká máa pè ní gbogbo gbogbo nìṣe ànábì ló sọ bẹ́ẹ̀ irú omi bó ti wá jómi àlàlùbáríkà tó séèyàn wá lè fi èèyàn lè fi wẹ gúúsùlù ẹ́ ànábì níbẹ̀ ni afan fún àtọ́bí àǹfà lérí ọ̀rọ̀ yìí ẹni bẹ́ẹ̀ ni bó ṣe jómi tó mẹ́yẹn náà ọlẹ́fiwẹ́ jánábà ọlẹ́fi sàlùwàlá bó lè lọ́sẹ̀ àmọ́ wa gbèsè pọ̀ tó <laughs> ẹ pé tí wọ́n bá wà ní inú haram ní kaba ẹlòmí ọmọ ọ̀rọ̀ tó rí àbí yóò máa fi bọ́jú àyíwá ìtọ́ fi béèrè béèrè pé ẹlòmíì ká ó ti jó mi àpẹẹlẹ òun yẹn gbọ́dọ̀ fi ṣe nǹkan fi ju múmu lọ alẹ́fi ṣèmọ́ra náà torí pé ààyè mímọ́ gan ni ìmọ́ra wà bákan náà inú ta sọ́njọ́ pé ká máa kọjú sí kíbúlà nígbàtà bá ń gbangba ta káfí máa di àwọn tàbá tó bá yẹ kán kọjú ẹ̀ níbẹ̀ ká wá láti ṣe kí ni ká bẹ́ǹdì kúrò ní níbẹ̀. Naam. So ilé ìkákàfẹ́ fún ìta kànjọ́ o. Inshallah ta'ala ló bá di dárítò mi nítorí ní ṣe pẹ̀lú àníyà àwọn gbá tá a lè lù tá a lè fi mọ́ra ìlàtúmọ̀ gbéyẹ̀wò kọ́lọ̀ kò ṣe rọrùn fún wa.